lọ́wọ́ gbogbo ẹ̀rọ èyí tó kàn fún káàdì ilé tí ò ní sẹ́kù tó ìlú lọ́wọ́. Òun ni gbogbo àwọn ẹ̀rọ ọ̀rọ̀ náà báwọn bá àwọn sọ̀rọ̀ yẹn àti bá àwọn sọ̀rọ̀ yẹn ló ń dájú

àwọn ọmọ tí ìlú àkọ́kọ́ ń lọ lọ ẹlẹ́ẹ̀kẹta yẹn ní wọn kò wúlò láti ẹgbẹ́ ọ̀gbìn ní wọn fara bò wá sí láti di ọjọ́ tó lọ sẹ́yìn. èyí tó ń lọ bá yẹn ní ẹ̀rọ àwọn ọ̀sẹ̀ láti gbó lóko lọ. níbi tó wá ti yẹ láti tó lórí kékeré ló ń gbé púpọ̀ lórí tó lórí káwọn ọmọ ọ̀sẹ̀ lọ́wọ́ èyí ń fi máa wò ó lọ́ka lówó lọ́wọ́ ni wọ́n ti fi olórí díẹ̀ tó ń lò náà máa ń fi olórí. ẹgbẹ́ bí ọmọ ẹni tó wá ní bàbá rẹ̀ ká àti bàbá ti owó máa tọ́jú torí ọ̀gá ẹ̀kọ́ ẹ̀ náà ti tọ́jú náà rẹ̀ ìwà ọ̀rọ̀ rẹ̀ ti tọ́jú náà rẹ̀ quem guarda tó ti dé ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ọ̀pọ̀lọ́ ti dé náà báwo ló bá ní ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ àwọn sábà ọ̀rọ̀ kò sí kẹ̀kẹ́ náà látàrí tí wọ́n fẹ́ ṣe tó ń sin àwọn olóyè ó ń bá wọn ó ń ṣe owó lọ́wọ́. Kí láǹfààní owó tó bá òjò gbà wọlé òwò. Owó tó wá kọ̀ náà. Lẹ́gbẹ́ lórí àìsàn náà wà láti orúkọ àti wà sí ọ̀rọ̀ àìsàn. Yàtí àti ẹ̀rọ ọ̀rọ̀ ká àwọn àjá ní sọ̀rọ̀ alápàá ti dì níbi tí ọ̀rọ̀ láti tó kàkọ́ àwọn olóòpọ̀ tó wù. ẹni hundred one thousand àdúgbò àti wọn ten thousand. a àti ẹni tó ẹni tó ná ẹni tó ní one billion láti kaba tó ní wàhálì kẹfọ náà bá sọ ẹ má sọ ẹ ní ẹlà yẹn ó làwọn èdè lára tẹ tó lọ wá sí wá mi lọrọ tàbá wà ní ọmọ yẹn pé ẹ ní wọn jọ ní kí lọ́dọ̀ ọ̀rọ̀ wà lọ. òṣìṣẹ́lẹ̀ báwo ló ṣe é wípé tí wọn náà ní pé àwọn ọmọ ìṣúná ó fi wá pé lọ lágbára bí kalẹ̀ wọ́n tọ́ ọ́ ká bá sọ̀rọ̀ lórí ní lára tó wá ní lọ́rọ̀ lórí pé tòun wá mi lọ lóhùn náà yẹn tó fẹ́ fún lẹ̀ tába tẹ dúró fún ọ pé ká tẹ sílé tó tába tẹ lé lórí ó ti lè ká tó fún lẹ̀ yẹn lé tó tó ti fẹ́ kù lọ́dọ̀ fún yẹ tó kù kéré sí i ẹ̀fẹ́ náà wá mi lọ tó tó lé lọ́dọ̀. oríṣi káwa lè mú káwa tó kẹ́kọ̀ọ́ nínú àwọn tó wọ́n jẹ́ ẹni tí ó máa kàwé pàtó ìdìbò rẹ̀ bákan náà nínú ká tó lóyún nínú ẹ̀wùrọ̀ àdá òun ni pé ìwé tó káàbù tó lè wọ sí náà kọ́ ìlú tí tó ọ̀dọ̀ gbogbo torí pé ti gbé sọ ní pé fún ìjọba ibẹ̀ ni ẹ ti máa nírẹ̀wẹ̀sì ọkàn èyí wà tó ẹni lórí àbúrò àwọn ọ̀gbìn lọ́wọ́ àwọn ọ̀gbìn lọ́wọ́ àtúláyé iṣẹ́ ètò ìṣòwò gba ìwọlé kú. Olú wa tó ààrẹ ẹlẹ́ni tó kéde ẹlẹ́ni tó kéde ohun tí ìjọba tó lọ iṣẹ́ ìṣòwò lò. Wọ́n ti ẹ̀kẹ́ wọ̀ ìgbà yìí tó ọlọ́wọ́ àrùkọ lára ní ti ti rẹ̀ lọ́wọ́. بلا دعوة الوحوش والمروءة لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

ilẹ̀ Muhammadu sọ̀rọ̀ àwọn ọ̀gá tí mo wà náà wà tó fún ẹrú rìn. Àbẹ̀yẹ̀ láti mọ́tẹ́lá sí ọwọ́ bọ́sí kúrò. Àlẹ́ nìyẹn. Ọ̀pọ̀ àti sọ́kúnlá nígbà ìfẹ́ mi àgbára àwọn ìyẹn kìtàbà wà láwùjọ ìyẹn àgbà òkú ìwà jàrá. Àgbára àgbà sáàlì ámì àdéhùn àwọn ọmọ ẹ̀ ìṣòwò wà á lò sọ́lá. ọlọ́sìn ìjàmbá àwọn kẹ́sẹ̀ ti lọ sọ́lá ikú wọn ará ámì. sáàlì ámì ìṣẹ̀ náà àdébì náà lè. àwọn akọ́kẹ́ ìgbé orúkọ ọ̀rọ̀ náà wá ti dúró ẹ̀yìn ni làwọn ti sọ wípé èyí ká àwọn àgbà sọ àwọn kí èsì wípé ló sì lè jẹ́. Eu não àwọn àìsàn sọ pé adéjọba tó ń mú mi lọ sí tọ́lá ti sọ pé ìbáàdì tọ̀mọ́ inú mi ní ìbàdìlá àti tó wá ti pé kò bá Eu não wọ́n kò lè kẹ́lẹ̀ tọ̀mọ́ iná ní ìbàdì. ìyẹn ló bá tó ń tẹ́lẹ̀ fún àwọn ẹgbẹ́ ìta fẹ́ẹ́ àìjánná tá a mọ̀ sí jánná tó láti àìjánná kéèyàn máa bẹ́ẹ̀ lọ péré àìjánná eléyìí tó lọ́ máa bẹ́ẹ̀ tó kó oníkùnrin àwọn àwọn ìjẹ́ra dúró. Àbáwa Nàbùlà àti Àlàfẹ́ yìí àwọn ní ìjàmbá tó láti ní wọ́n ní ẹ̀yẹ́. مشتملات على الأشجار والرزق والظليل والهدايا حسنا والأنهار المتدفقة والخطوط العالية والمنازل المستقربة وفي جنة عدن إذا قلت له وما هو الشيء يقول ọwà tó ní àwọn igi téèyàn ó fi máa ń gba bòógì atẹ́gùn àlàáfíà tí wọ́n mọ̀ bẹ́ lábẹ́ ẹ̀. wọ́n lè tún kó àwọn ọgbà ọgbà náà ó tún kó àwọn onílànà ìfẹ́ èrò kókó dúró. bẹ́ẹ̀ náà ni àwọn odò tí ó máa ń dẹ́kun kù jáde. bákan náà. àwọn ilé táàbù lóògùn sí ọ̀rọ̀ ó wà bẹ́ẹ̀ nínú ọgbà káàbọ̀ yìí wọ́n wá ní bí abàjẹ́ láyà kúrú wà láìsí láyà wáyé nínú ọgbà káàbọ̀ ẹgbẹ́ lọ péré ọlọ́run bẹ̀ náà láti. Abẹ́ni, ilé ìtọ́ ẹtí náà ṣe lóru gba ọ̀rọ̀ yìí. Ayé tó lè ga tí òjò lè wà nínú ipò kódà àwọn ọ̀tẹ́ńtì lọ òwúlẹ̀ gbèsè ọ̀gájọ́ sọ pé sáàbù tó òun náà lóko ọ̀fẹ́ láyé lóko ọ̀fẹ́ kọ́lé lóko ọ̀fẹ́ kọ́kọ́ láyé jẹ̀mínà kò láti máa bọ̀ ọ̀nà. dákùnrin ọ̀fẹ́ dáadáa ni tó wáyé tó wá tó tó tó tó tó ikú atẹ́kọ̀ọ́ náà rẹ̀ géètì ilé rẹ̀ lọ́sẹ̀ pé ikú òyìnbó kápọ̀ pàrọ̀lá géètì ilé rẹ̀ kò sí ní kúbálẹ̀ kò sí wọlé. tọ́wá ìpínlẹ̀ wa ló ń gbé ọ̀wájà àwọn ọmọ orí ajé wọn wà lọ́kàbí náà bí àjẹ́ náà àti káwọn bá mọ̀lẹ́ bí àjẹ́ àwọn. àti púpọ̀ bá ń tọ́ ìgbé kanú ìgbọ́n bá ní kéèkì tó tọ́ á lọ ọ̀fẹ́ kúlé wọn. àbẹ́ ni. oferecem um olho. Vá na mulher lei. Soja. Presidente, eu tenho soja. Se tudo paga, se tudo aí, se tudo aí. Vá, eu quero a tua Calma, eu vou ver na hora do Mutará. Já viu que a lei? Presidente, você que você já o que a lei. ti tètè lẹ́lọ́pọ̀ láti gbà náà. bí ọba tí wàá jí ọ láti wá ọmọ ẹni tó jà ní tètè jà lọ àbíkà lọ sí ìjọba lágbádá lọ àbíkà lọ lágbádá lọ. káwọn lòkù wọn lọ láti lòkù ti fi ẹfẹ lẹ́yìn lọ́wọ́ yẹn tó bá jẹ kó kù káwọn ti ṣèké kú wọn lẹ́nu ní ẹni kékeré yóò kú mi wọ̀nyẹ kí àwọn yẹn wọ̀nyẹ kí wọ́n á yẹ lọ láti lòkù wọn kú tó wá lẹ̀ tó wọn bá lè yẹn tó lè pé yẹn o ọmọ ìgbé kọ̀ọ̀kan gbogbo ẹrù wọn wà sí ìlà yẹn lóko ẹrù wọn ìgbà sí àwọn gbogbo ẹrù tó wá sí sí ìdíkà ìgbà wọn wá sí déèlì máa ọyọ kọ lu ẹrù tó kulẹ gbogbo ẹrù tó wá sí sí tí wọn yẹ kó ká lẹ́yìn lórí kulẹ ẹrù àti ìyá wọn lọ lórí kulẹ ààrẹ kó ọyọ kó lórí kẹlẹ ọyọ kó lórí kẹlẹ kó lórí kẹlẹ o. Tọ́wọ́n tó ń lọ sí ẹ̀dọ́gá ìgbà àlàyé lẹ́yìn ọ̀ àwọn ọ̀nà àbáyọ pẹ̀lú àwọn pọ́lẹ́mù òru ní káyé ẹ̀ ìgbà tó wá wọlé fún ẹ̀kọ́ wá wọ olùsọ yẹn lọ sọ fún wa ní kó ọmọ yìí wọn bá ti mára wọn ẹ̀sìn déédéé o àfẹ́wà kò láwọn ọ̀rẹ́ lọ́wọ́. àbí nínú ẹ̀rù tó fẹ́ kó oṣù papọ̀ òun kó o ti yẹ bọ oṣù papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó yẹ ó ti yẹ bọ papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó máa tẹ bọ lọ́nà tó wà kẹ́kẹ́ wọ́n ti ó dà ẹgbẹ́ bí pé ìgbà táwọn ọlọ́pàá ẹ̀ ń yẹ ẹ̀ lè kó àdúgbò náà tọ́jú lè kò lè onígbó onígbàgbọ́ ti sókè. tó wáyé pé wọ́n ti kọ́ ọ̀nà kan náà bí ọba ti ẹ̀ ní ẹrù ní tó ní ẹrù òsì ní yóò ti wọ́n wọ́n tó ọ̀gá tó tó wọ́n ní alẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́ ọ̀nà kan ti ṣe iye wọn wọ́n rẹ̀ gbogbo yòókù ẹbọ yẹn tó kọ́ bàjẹ́ ọ bá bẹ ẹgbẹ́ alẹ́ àbí ìfẹ́ ẹbọ yẹn ti kéde o tó kọ́ bàjẹ́ ní wọn jọ lọ àkùnfẹ́ tó wù àbí ọ. ẹja ti ẹwà ìdí àmà dada ọ gbogbo ọkọ wa ti ẹwà ìdí àmà àbí ti ẹwà ìdí àmà ẹwà ní òbí orílẹ̀ ìdí àmà yìí. ẹwà ìdí àmà ètò ọ̀fẹ́ tó ọ̀fẹ́ ṣe láyé ó ṣá ẹwà ìyáwó bọ́lẹ̀ mọ́ lọ́wọ́. àti àwọn àbíwò àwọn òṣìṣẹ́ bá tó bá bá ti tàbí ìyáwó náà ṣùgbọ́n bá tó tó lè bá ti tàbí ìyáwó ìyẹn wọn lórí pọ̀ òun náà lẹ́wọ́. òkú àwọn ọmọ rẹ̀ ẹ̀tọ́ bá ti lè mú ní kàbí ìjọba ti lè ṣe é kẹta sọ yìí ọlọ́run ló sọlẹ̀ ní kọ́ tọ́wọ́ ti lè fi ẹ̀rọ wọn lé ẹ̀rọ ẹ̀ àbáwọ̀ ẹ̀rọ ayé tó ní òjò orí ẹ̀rọ àti àwọn àti papọ̀ ẹ̀rọ ayé tó ní àwọn àti àwọn àti àbọ̀ ọ̀rọ̀. good lọ́wọ́ nínú àwọn tí wọ́n ti mú wọn bẹ́ẹ̀ mẹ̀tàdáwó ọ̀nẹ́dáàlì wọ́n kọ́ ní ẹ̀gbà owó ní ìtàkùn látara tó yẹ. àbẹ́yẹ. wọ́n sábà kan eléyìí wọ́n ní alábàáyé òkú ìwé ọ̀rọ̀ àtàwọn agbára ní ìsirẹ́lì àwọn ìjáde wọn ti dá lórí ẹ̀yà tí ìlú ìjọba ti gbà wá. àbẹ́yẹ. wọ́n lọ kùnrin àkórí láti dáná ìlú ọ̀gbọ́n tó ṣe kéré lákòókè. lọ́ba tó ṣe kú ṣe láyé ní àwọn ọ̀gbọ́n tó ṣe èrò ọ̀gbọ́n rẹ̀ kọ́kọ́ wá tó bá kú ìkọ́ láyé èrò ọ̀gbọ́n rẹ̀ ló dá ọ̀gbọ́n rẹ̀ lò. ìdílé àwọn agbóhùn láti àwọn ọ̀rẹ́ bọ́ọ̀lù wa kó wá kó ìjọba kó bá wọ bọ́ọ̀lù wa kó ní ìjọba tó wá látara obìnrin ní láyé ṣùgbọ́n láti jẹ́ náà ẹ̀tọ́ ni báwọn ọmọ náà àwọn ọmọ náà jẹ́ náà. jẹ ẹ̀kọ́ back to the end. ti ewúrẹ́ wọn ti ọ̀rẹ́ ara yẹn wọ́n nígbà tó ti jẹ́ lẹ́nu lọ sọ fún ẹ̀ lọ́mọ lọ. wọ́n tó kà á yẹn wọ́n lé yẹn fún ọ. inú òun tó wà lọ́wọ́ àtàwọ̀ káwọn ètò ìdáhùn ká yé ìdáhùn ti fún àwọn ọmọ ìdáwọ́ rẹ̀. wọ́n yẹ kí wọ́n fi ń bọ̀ lọ́wọ́ ìwọ̀n ìwọ̀n ara rẹ̀ níbi tó ń ta ìdí àwọn èyí tó kù àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ who I am.

àtàwọn àlùmọ́ọ́nì ilẹ̀ bí àwọn táyámẹ́tì oríṣiríṣi ọlọ́wọ́ ni wọ́n ní bá gbọ́dọ̀ ilẹ̀ àárín ilẹ̀ akọ̀rọ̀ akọ̀rọ̀ rẹ̀ yóò máa jẹ́ akọ àná olóore ní ọlọ́ta bá wà fún àwọn ọ̀dọ́ ìṣèkèké tó bá lò wọ́n kọ́ ọ́ lọ́nà àbúrò ilẹ̀ ilẹ̀ ti ní ilẹ̀ àgbà àbáyé àti ẹ̀dẹ̀ àgbà rẹ̀. àwọn wá sí lọ́dọ̀ lọ́wọ́ sí wọ́n máa tó wọn pé àlàáfà ti jẹ́ ìbànújẹ́ tó ń lo kó ìtura wọ́n máa tó pé ti jẹ́ ìbànújẹ́ ọba tó ń lo kó ìtura tó ìjẹ́ káwá sẹ́ni tí yóò máa bá ń jẹ́ lórí. àbá wa ti àṣẹ yìí. wọ́n ní wàhálà yẹn fún òun kọ́ńtà yẹn fún. wọ́n ní wọ́n ti jẹ́ òun ni wọ́n máa pọ̀ sí ẹ̀kọ́ sílẹ̀ náà máa tó kò tó wa. torí pé láti yáàmà àbí láti jẹ́nà bàdá ló dúró yí ọlọ́run ìyàwó kò sí kàlú kẹ́kẹ́ tí ó wà lọ́wọ́ nítọ̀ láyé bí òtúmọ̀tò rẹ̀ àwọn ọmọ ìwé pẹ́láyé orí ìwòye ọ̀pọ̀lọpọ̀ ọdún. your jẹ náà ẹnìkan ọkọ kúrò olùkí lọ òbí láti jẹ náà ilé tó ó fẹ́ nìkan wọlé òbí láti jẹ náà ẹ ẹnìkan àwọn olè náà wọlé àwọn ti kápá òbí láti jẹ náà tí wọ́n ti tó ń bẹ̀rẹ̀ lásán wọ́n tún bá lásán lọ́wọ́ ọ̀rẹ́ ni wọ́n ti gbé lọ lórí láti tẹ̀sán náà. Àbẹ̀ gbogbo tí kẹ́bà ti ayé pátá òbí wò láti tẹ̀sán náà. Èyí wọn lè jẹ́ ọ̀rọ̀ àdéhùn láti sọ̀rọ̀ wá sí pé ẹni ọ̀rọ̀ rẹ̀ láti kẹ́bà ti jẹ́ náà. Àwọn ọdún lọ́wọ́ ọ̀rọ̀ àdéhùn ti jẹ́ tó kó fún wa kò sí ìbànújẹ́ ká eléyìí máa fẹ́ wá kò ní àbí ìbànújẹ́ eléyìí tó lọ wá lè sábà ní sáfù tó ti kàwé káwá lè dún pé èyí ó wà á ní ìbànújẹ́ àwùjẹ ìjẹun náà nípa ara rẹ̀. Bẹ̀rẹ̀ pé láyé bíbí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba ní ilé ẹgbẹ́ lórí ẹlẹ́gbẹ̀ẹ́ wọn ló fẹ́ jáde wọn tó dáa wọn bàtà tó dáa dé ìfún bàtà tó rẹ wọn kà lọ́wọ́ ti pé bàtà tó rẹ náà ọ̀rọ̀ yìí pé olùkọ́ bá wọn ti ẹlẹ́gbẹ̀ẹ́ olùkọ́ lẹ́gbẹ̀ẹ́ ìfún bàtà wà lọ́wọ́ wọn nìyí náà nínú bàtà ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ lọ lọ́wọ́ ti tó wájú wájú ọ̀rọ̀ lọ́wọ́ yẹn rẹ̀ òkú lọ́wọ́ àyè bàtà tó rẹ bàtà tó rẹ بعد الإجابات كل ما لو كل ما يكون يقول يقول فلكان تنظر فيهما اليوم ولا يوم تجد كل ما هنا يقولون عجلة من الله يجيب عليه يعجل عيونه اليوم لا يمسك عينه ìbànújẹ́ kan ní fún un náà ẹgbẹ́ òfin tó mú ìbànújẹ́ kan ní fún un kò sí láti jẹ náà ìwọ́n náà àpapọ̀ ẹ nípa ní ìwọ́n ṣe jíjẹ náà ọ̀hún láti jẹ náà tọ́ bá ti lè wọ̀ jẹ náà o tọ́ bá ti wọ̀ láti lè láti jẹ náà o ìgbàgbọ́ mi lọ́wọ́ àwọn ọmọ ọmọ rẹ̀ ìjẹ́ mẹ́tọ̀ rẹ̀ sí nínú àwọn ọ̀gágun rẹ̀ nínú àwọn ọ̀gágun rẹ̀ jáde lẹ́nu wájú náà ní ilé ìlú ọlọ́wọ́ wa àti ọ̀gágun rẹ̀ tó gbọ́ àwọn ọ̀gágun tó ń bá àwọn wọ́n kò sí àtúnṣe wa lákòókò láti lè kọjá lọ́rẹ̀ lórí jíjẹ wa kò sí àtúnṣe èyí máa ń sì nípa láwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ní èdè léde lórí jíjẹ rẹ̀ tẹ̀síṣẹ́ fún láàmà ẹ̀bà náà fẹ́ jẹ ó ti lọ́nà gàrí náà wọlé ó ti lálẹ́ kò ní ìlànà وبعدين اجيب على عرب قل هو عدونا قل عليك هل يمكن أو تلاقي الجناس فلو يجب أن يجب كما تلاقي كل مرة في الأعراض لكن مرة الأولى عندنا أصلا أن يعتبر الأمر قال أنا وأنا يجب لكن كم يقول كم يقول في كلام الرسول صلى الله عليه وسلم máa ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ òkú sọ̀rọ̀ ọ̀la ní tó ti lè lò. ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ tí mo fẹ́ fẹ́ ẹni ọjọ́ ẹ̀rọ ọ̀rọ̀ o. àbí bọ́lá tó máa kú lẹ́ lákùnrin ló ti fẹ́ kó wọ́n ti ẹ̀lẹ́ ìjẹ́ méjì lọ. kò lè fi ìjẹ́ méjì lọ ń sáré wo kàrí wọ́n Doleto. Nǹkan mìíràn. Nínú àwọn akẹ́kọ̀ọ́ àwọn àwùjẹ́ inú rẹ̀ kò sí mo láti ṣe náà. Ìtọ́jú ọlọ́run lọ kẹ̀lẹ́. Ìtọ́jú mo sì lè kẹ̀lẹ́ lọ kẹ̀lẹ́. Yàrá òṣèlú sẹ́lẹ̀ lọ ẹgbẹ́ lọ́sùn mi àbíkáyé tó wọ́n kà á. lakini baadhi lakini sana hapo kama ah ni kaka kwa watu wa kwa alhamdulillah ile jazawa ajala hasan hapo kwa watu wa kwa hapo kwa ndio ìbànújẹ́ lórí ìdáyé tó wà ìkórè àti ìlera kọ láti àkókò ńlá níjà rẹ àádọ́ olùsọ̀rọ̀ sọ̀rọ̀ nípa tí wọ́n rọ ẹ mọ̀ máa ní ìjọba ẹ̀rẹ́ náà lórí ìdílé o ẹ mọ̀ máa ní ìjọba ẹ̀rẹ́ náà ẹ máa wò ó bí o. àbájọ rẹ orúkọ àwọn ọmọ ìfẹ́ ti lọ sí wù. orí àwọn olóòtọ̀ náà kò lò náà. ọwọ́ àwọn àbẹ̀ fún àtọ́wọ́ pé àbá ọmọdé àwọn ara yín ọlọ́kà ara yín kúrè. ẹ̀dá wọn ti lọ ìgbàgbà. òun ò wọ́n ti tó ìyẹn lọ́dún náà. ìdí ìṣèlú òun lò náà. òun lọ́dún ìṣèlú lẹ́yìn tó bá ní ìṣẹ̀lẹ̀ فهو أن يكون نحن كما صلوا نحن بالغرب ويقولون ما هذا الكلمة تقول كلمة نقول قواعد كلمة قواعد كلمة كل ما بعد كلمة ما هذا الجواب وفي ما ما ما نكتب àlàáfíà láti ní gbogbo títí ẹ̀jẹ̀ra yóò tó máa dé gbogbo wa káwọn àdúgbò náà wà lórí ẹsẹ̀ ọ̀rọ̀ àdá àwọn ọkùnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba aláwọ̀ ìṣẹ̀lẹ̀ ọba tí kò máa ń pẹ́ wọlé ní ìdàkó àtàlàyé tó máa rẹ̀ lẹ́yìn ọba tí kò máa ń lẹ́gbàá lórí ṣẹ́yẹ̀ ọba tí ó kù púpọ̀ sani mẹ́ta ló ti fi ní àti ìfọwọ́ ìfọ̀mọ̀tà kù. ẹ̀yin náà wọ́n máa ń lọ láyé lọ́kọ̀ náà àgbàdá nígbà láti ìnáwó padà wọ́n bá tó wọn ọ̀gá ọlọ́run ọ̀gá tó àwọn ọmọ yóò tó ṣe ìfọ̀mọ̀ tó tó tó ń ṣe o wọ́n bá tó wọn náà wọn á ní ọlọ́run àwọn tó tó tó ń ṣe wà. wọ́n lọ bá àti ìgbésẹ̀ pẹ̀lú tí wọ́n á ní ilé tó ń sọ fún bẹ́ẹ̀ ìkú wọn náà ti ṣe káàkiri ìjọ àwọn ìfọ̀mọ̀

نجا الرسول مغرور ومغرور ولكل مضحك حصل له كل الغرور ومغرور أبدا كل يوم وأقول الله ولو فلا أقول àwọn ọmọ wa dúpẹ́ nínú náà wà ní ọlá tó fún wa nínú ọlá ẹ̀. ọlọ́dún wọn máa gba ilé ìgbé nínú àwọn ọba ìdáná àwọn ọmọ owó ọmọ tó ń lu padà wà lójú wa tó ń ṣe ní ilé ti àwọn ẹgbẹ́ ní ẹ̀ka ni ó fi sọ́kọ̀ ọ̀rọ̀ wa lẹ́sẹ̀. Lórí bàbá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òun ti láyé ló ti lẹ̀. Ìṣẹ̀lẹ̀ òun ti láyé tó wá ní ojú ìlànà ìṣẹ̀lẹ̀. Kọ́ ọ̀pá àwọn ohun sílẹ̀. Àbàlù á ó bá wọn sẹ́sẹ̀ á ilé ìtura ọ̀la ìgbòho ẹ̀fẹ̀ wọlé yóò. bẹ́ẹ̀ ọ̀hún ká àkàtàkì ìgbàgbà náà yẹn wọ́n tó tẹ̀lé àwọn ọ̀gá ọ̀gá lọ. tó tó lẹ́sẹ̀ ká tó lọ. gbàgbọ́ rẹ̀ wọ́n ti kẹ́kọ̀ọ́ yẹn àkọ́dà bá kọ́ ọ́

ayé kò lè sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ní sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ní orúkọ rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lọ́wọ́ nípa àwọn rẹ̀ tó lè sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ lò. àwọn ọmọ òṣìṣẹ́ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ wa kò lè sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ Zero, zero, non è capo caro, la gente non. Ono la cosa come se avata parola che era ma tu non te lo ha ma tu non te la sei ya na na na ono con la cosa che era il tuo tu ti ha trovato le non conti tu è un morale che va con noi la ya ma tu non ti ha ya to il tuo tu la ya ma tu non ha ìdí jẹ́ àká àwọn àìsànká pọ̀ ẹ̀rù olùkú wa bẹ̀rù. Níbi òkú láyé, ọ̀rẹ́ wọlé àbúrò àtẹ̀ká lọ́dà wúyọ̀ olùwẹ̀ sọ̀rọ̀ mu, wọ́lá òṣìṣẹ́ mu, ọ̀dà wúyọ̀ olùwẹ̀ oṣù alábẹ́rù. Àbúrò ìdí ayé yẹn lọ́dà wọn láti tẹ́lẹ̀ owó ọ̀gá ọ̀gá láti tẹ́lẹ̀ ọ̀gá òṣìṣẹ́ àwọn gbogbo wa sẹ́nà òun là ń lẹ̀ ilé eléyìí tí wọ́n máa yá ilé ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé tó ń náà kó tó bá tó wọn tó máa yẹ ara tó ń tó ara tó tó bá tó yẹ tó ń tó ọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ ká wọ́n wọ́n bá tó yẹ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ká wọ́n. Kalau kita berdoa, kita akan mengundi. Tapi yang punya يقها الظلام قد يقها الظلام بغير أذانه والله هي نبوة وهو من أعضاء من التعامل عليه أو قال مثلا وأنا كان مصيبني وأنا كان متعب قد رأى wa oye nke taa nakara kaatu walima kakɔ ɔlɔ wɛrɛ buku ina ba wɛrɛ a kana ne kɛ ne wo a bada ne alikala awa lɛ kɛ alimɛlɛ nko bara fiya sida òní tú àkàkà ṣe ẹgbẹ́ mi sọ́ọ̀tì lẹ́nu kọ́ padà wájú àpò òní tóbi jẹ́ padà kó o. torí ìdílé kó bá lọ wá ayà ìṣèlú àjẹsájú ó sọ ìṣẹ̀lá àdìjẹ́ náà fún wa ó sì sọ àwọn ọ̀rọ̀ tí ó padà máa jáde lẹ́nu wa láti máa ń yàtọ̀ lára ìṣẹ̀lá ayé àti ìṣẹ̀lá tàbí ìyá náà. ìwúrọ̀ ẹ̀kẹ́ ni ó kù ìwúrọ̀ ẹ̀kú ọ̀rọ̀ òṣèlú táyé tí ọkùnrin ẹlẹ́yìn máa lé ní àbí ìtẹ̀ra àdìsẹ́ ń tẹ̀lé tí ó fẹ́kù tí ẹ fóun náà lọ bá lọ lé ilẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìsọ́lá àtẹ̀jẹ́ àtiwọ́ ọlọ́kọ́ àwọn ẹ̀rú tó láti jẹ́ náà ìfẹ́ tààtò láti jẹ́ náà ọlọ́kọ́ yóò rọ̀ fún wa gbogbo ọ̀rọ̀ àdàbìnà Muhammadu ọ̀là á